tẹ́ ń wò yìí ara èso ohun jíjẹ àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá ni hmm. atọ́kùn ara àwọn èso jíjẹ àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá ni. bàbá ẹ ẹ dá nítàn lónàá. hello hello hello. ẹ ra o ẹ káàsán ṣe wà pẹ̀lú mi lórí ètò sà kí lorúkọ yín láti bulẹ̀ tí máa mi sọ̀rọ̀ Abdulgani lorúkọ mi láti Nàìjíríà láti Nàìjíríà ìlú wo Nàìjíríà ní Niger State ní Agé local Oke, ok mo ti ń da yín Mr. Abdulgani wọ́n ti ń dá yín ẹ lọ múra sísí ọ̀tá ẹ lọ múra sálàkàlà àwọn nǹkan ẹ̀ ò jẹ́ kí ìlọsíwájú wà fún yín bẹ́ẹ̀ ni àbíbẹ̀ kọ́ sáà mẹ́ta gani ẹ pè mí lẹ́yìn ètò hello ẹ ra sáà láti bọ̀lẹ̀ tí bá mi sọ̀rọ̀ o kí lorúkọ yín látèkó o ẹni yẹmí látèkó mr yẹmí kò ní ìdí ká sọ̀rọ̀ wọ́n ní ohun tẹ́ ẹ ti mọ̀ wọ́n tí wọ́n máa bi wá tó gbé ẹ̀yin náà máa pé dùn àwọn àgbàlagbà mẹ́lẹ̀ fún yín tẹ́ ẹ ti sáré sáré lórí ẹ̀ tẹ́ ẹ ti rọ̀ lábàáyọ ẹ pè mí lẹ́yìn ètò hello hello ẹ rà sà ṣe é wà lórí ètò pẹ̀lú mi sà bẹ́ẹ̀ ni mo wà lórí ètò kí ló orúkọ yín láti bolẹ̀ tí máa mi sọ̀rọ̀ sà ọ̀làlẹ́kan ló sọ̀rọ̀ láti Iléṣà Iléṣà ok. okay. mr ọlálẹ́kan sà ṣáṣáájú ẹ̀sìn kan ní yín ni sà ṣáṣáájú ẹ̀sìn ní yín ṣé aṣíwájú ẹ̀sìn ní yín. ìkírísítẹ̀ ni yín ṣe ẹ ní àwọn àwọn kan tẹ̀ ń ṣe olórí lé lórí ń bẹ̀ bóyá olórí ọ̀dọ́ ni àbó lórí nǹkan kan. ẹ̀hán tó ń béèrè nu. àwọn àṣàṣì ń bẹ ńlẹ̀ fún yín tó pọ̀ tí ò jẹ́ kí lọ síwájú ó fún yín ẹ pè mí lẹ́yìn ètò sà. èso tá à ń pè láwùsá rèé. àwùsá lélẹ́yìn bàbá. òun là ń pè ní a fi bi yìí ṣe àásùn bí ẹyọ ọtí gbọ́ bá àwọn iṣẹ́ tí wọ́n fi àkàlà ṣe lónìí ń lọ́ọ́ gbọ́ bóyá nǹkan tàbí méjì ń bẹ. iṣẹ́ ń bẹ lára àsálà. kí ló orúkọ yín láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀. ẹ dákun ẹ ṣe ètò yìí dáadáa. kí ló orúkọ yín láti bolẹ̀ tí bá mi sọ̀rọ̀. bí ìdá. ṣé ìwà lórí ètò pẹ̀lú mi. ìsàká èdè ẹ lọ ṣe sàárà ìbejì nǹkan tẹ́nu oúnjẹ ọwọ́ àdára tó fàdíwó fún ẹ̀yin tẹ́ bá ṣe tẹ́ kèmí padà káwọn tó wá tó kàn àṣálà ní awùsá ní bẹ lọ́wọ́ bàbá yìí tí gbogbo yín mọ̀ sí àṣálà ọ̀nà tá a fi lè lò pọ̀ kí la máa ń fi àsálà ṣe gan iṣẹ́ kí ló ń ṣe. àkọ́kọ́ ó ń ṣiṣẹ́ Akpọrọ ọ̀fà. àporó ọ̀fà lọ́nà wo bàbá. ẹ̀kejì ó ń ṣiṣẹ́ àporó ejò. lọ́nà wo ló ń gbà ṣiṣẹ́ àporó ejò. ẹ̀kẹta ó ń ṣiṣẹ́ ẹ̀kẹrin ó ń ṣiṣẹ́ òyì ojú ti láti kí lorúkọ yín láti wọlé tí bá mi sọ̀rọ̀. gbẹ̀ngà láti ìjẹ̀bú òde. mr gbẹ̀ngà láti ìjẹ̀bú òde. mr gbẹ̀ngà wọ́n á fo ìyọba kan lọ ìyá àbóyè olórí ibì kan wọ́n á fo ìyì kan lọ yín ẹ gbọ́dọ̀ gbà á ẹ gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ ni ẹ pè mí lẹ́yìn ètò ká sọ̀rọ̀ dípìlì sà. ṣe àṣálà yìí ẹbí ká kọ́kọ́ là báyìí káwọn ayé lè rí i pé àṣálà ni ẹlòmíì lè máa ní ẹ wá ní màá bẹ Facebook wọ́n lè máa ní fọwọ́ àná ìlé hello. ẹ̀nú sá o. kí lorúkọ yín láti wọlé tí bá mi sọ̀rọ̀. adédáyọ̀ ní sà. láti ìlú wo. láti èkó. ok. èkó bẹ́ẹ̀ ni sà. ṣé wà lórí ètò pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni sà mo wà lórí ètò sà. mr adédáyọ̀. sà. àwọn àgbàlagbà ti dínà owó yín owó kan yẹ kó wọlé fún yín kíákíá ṣùgbọ́n ó gbẹ́sẹ̀ lé. bẹ́ẹ̀ sà owó kan yẹ kó wọlé fún yín ní kíákíá ṣùgbọ́n àwọn àgbàlagbà gbẹ́sẹ̀ mi ẹ pè mí lẹ́yìn ètò sà. ẹ ẹ pàrọ̀ lẹ́yìn ètò. hello hello. hello. kí lorúkọ yín láti bọ̀lẹ̀ nípa mi sọ̀rọ̀ ṣàkóso emmanuel láti niger state sí ìlú emmanuel láti mina Oh. Hello, Mr. Emmanuel. Hello, sir. Ẹ lọ ra ọ̀bẹ kékeré. tẹ́ gbọ́ Yorùbá mi yé ẹ̀rà àdùn mẹ́ta ten mẹ́ta àti pagolo kan ẹ lọ gbé sórí àtàn lálẹ́ torí ìyà burú tí ń bọ̀ wá kọ́lọ̀mbà yín ń rọ sórí àwọn ọ̀tá yín bá ti ṣètò padà lẹ́yìn ètò. ní òní káwọn èèyàn lè ìlú Ìlọrin ni mo wà ó ẹ bá ti dé ilé epo aláàjì prince murita mmi brulac lágbóbá organizer kan bẹ lápọ̀jù sí ilé epo yẹn aláàjì hasan ọmọdé ẹ bèrè ilé fagbèrò ọmọ òrìṣàtọ́lá àpèsèsègbò àgbáyé ọmọ apẹkẹpẹkẹ òjò pápá àná ṣe àsálà gẹ́gẹ́ ni. Huh torí pé ọ̀pọ̀lọpọ̀. ẹ wò nínú ilé rẹ̀ tó wà dáadáa. ẹ dúdú yẹn nìkan láyé mọ̀ nígbà tó jẹ́ pé wọn ò rí rí báyìí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá fi yẹn gan wọn dá àṣálàmọ̀ <laughs> mo fi ẹnìkan láàárọ̀ yìí bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ gbajúmọ̀ tó tó jẹ́ gbajúgbajà tó ó ní kí leléyìí olóhùn ọ̀mọ́ mo ní <laughs> mo ní bí yẹn bá jẹ́ ọmọ Yorùbá tí ò gbélé ẹ mo ló ṣeéṣe kọ́ mọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ah, mú ah. mo sá ẹ̀wò ẹ̀rì pé àṣà làwọn ní báyìí sẹ́rì hmm. ẹ̀yìn bàtà ayọ́nìsì kí ló gbé jáde ẹ́ àṣà lánàá hmm. kí là fi ṣe. iṣẹ́ kí.